kwa maradhi ìbámu pẹ̀lú àti ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan sí ìpele ìtìdáì ẹ̀ẹ́dáàdì òfìmọ́ sánáwì aago mẹ́jọ àárọ̀ sago kan ọ̀sán lẹ́tọ̀ ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàmísì àti jímọ̀ ẹ̀kọ́ yá kùránì ìyẹn tàṣídùl kùránì náà máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ alustaz abdulfatai sarumi lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún wà ládojúkọ alájà ìyàbọ̀ orí ọ̀yìn ládẹ́bàtà nílọrin tẹlifon zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine madrasatu ahli sunna wal jamaa adábàtà ìlọrin ni ìtẹ̀síwájú ti dé bá kéwú kíké tayo ká máa fẹ́ kọ́sẹ̀ náà fún ni. alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh.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 owó ẹni tí ó ń tẹ̀lé ìlànà nábì tó fi di ọjọ́ gbíndé alkiyama abẹ́lúwa kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí wọn gbogbo wa tí a ń gbé ètò àdínà sọ̀rọ̀ ní 95.1 ní royal fm nílọrin akíwa olùgbòlò wọn salamu alaikum wa rahmatulahi wa barakatuhu eléyìí jẹ́ ìbẹ̀rẹ̀ tọ́pìkì mi ní tuntun so èyí tí a parí tó kọ́lọ́kọ́ wọ́n ṣáà jókòó ṣàǹfààní wa èyí tí a tún bẹ̀rẹ̀ yìí náà kọ́lọ́ kí wọ́n ṣáà jẹ́ kí ó wúlò fún wa kó wọ́n láì jọ́kan oṣù rẹ̀ ọ̀rọ̀ nípa tó ṣe pé ohun tí ó kan gbogbo ọmọ ènìyàn náà ni ọ̀rọ̀ yìí kódà ẹni tí kìí ṣe mùsùlùmí àwọn náà ń ṣe nǹkan sọ̀rọ̀ báwa mùsùlùmí ṣe máa ń ṣe ti wá gangan òun ni a fẹ́ kí a ní àgbọ́yé nípa rẹ̀ ìkọlọ́nkọ́ ṣàṣe ní ọ̀rọ̀ fún wa kí ni nǹkan náà òun náà ni àgbàwájú fil islam bó la ṣe máa ń fẹ́yàwó nínú islam kí ni ojú tí islam fi wo marriage ìyàwó fífẹ́ ọkọ níní so báwo ló ṣe jẹ́ nínú islam a rí i pé eléyìí ó fẹ́ dàbí pé látìgbà tí mo ti máa ń ṣètò lórí níbi ìkànnì yìí mi tí mẹ́nu kàn án rí ó jẹ́ pé a ní odidi bí mo ṣe fẹ́ ṣe lálàyé yìí so a fẹ́ wò ǹjẹ́ àgbóyé tí àwa ní ní àwùjọ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lónìí nípa ìyàwó fífẹ́ so ṣé bó ṣe rí náà nìyẹn nínú alkitab ẹni n'inu nínú al sunna nabi sallallahu alayhi wa sallam ya ṣe rí nìyẹn tó ẹkú bá rí bẹ́ẹ̀ tó káyà dúpẹ́ fọlọ́ ń káyà máa bá a lọ. ìta ti rí pé ó wá yàtọ̀ sí i tí ó wà nínú al-Qur'an ó wà nínú sunna to àwọn sì azawaj fil Islam ìyàwó fífẹ́ nínú Islam àbí níní. nínú Islam òun náà ni akadun bayna rajuli wal mar'a òun ni ìṣùpọ̀ láàrin ọkọ ìyẹn ni pé ọkùnrin àtobìnrin láàrin ọkùnrin àtobìnrin níbi ìwé ti rí pé a ti rule out ẹni pé a ti fàjáde àkàkún kò lè jẹ́ ìyàwó kò lè jẹ́ zawa ní Islam láàrin ọkùnrin àtọkùnrin kan níta ní ń ṣèyàwó ní ọkùnrin ta ní ń fẹ́yàwó kan lọ́kùnrin náà ní ìyàwó ọkùnrin náà lọ́kọ torí eléyìí láéláé so ó jẹ́ nǹkan tí bínú tí Islam ta kò yányán bẹ́ẹ̀ náà ni obìnrin sóbìnrin náà kan níta ní ń ṣèyàwó kan lọ́kọ obìnrin ìyàwó dà obìnrin so àwọn gbúrò àwọn tí nǹkan ẹni pé ìwà àwọn ìjọ ànábì lóòtù náà ni tàlá kọ̀ọ̀kọ́ yẹn sòtò pé ọlọ́run máa fi ń pààyàn rẹ náà ni kí ọkùnrin àtọkùnrin fẹ́ra wọn àbí kóbìnrin àtobìnrin ló léyìí ìwà tó máa ń jẹ́ kí ìbínú ọlọ́run kó pọ̀ lórílẹ̀ ayé ni torí fá ìṣà ìbàjẹ́ ńláńlá náà ni irú nǹkan burúkú yìí iṣẹ́ ṣètọ́ ni iṣẹ́ ìṣù ni ìwọ̀n náà là ń pè ní àlèwà tó burú tó yìí wọn kì í ṣe oyègì kò kì í ṣe ìyàwó fífẹ́ so bákan náà tí ọkùnrin àti obìnrin tó ń bá wa fẹ́ra wọn yẹn ala asasi hilul imtimta bainahuma lórí ìpínlẹ̀ pé ìpínlẹ̀ pé o fẹ́ lọ́kọ ìpínlẹ̀ pé o fẹ́ fẹ́yàwó òun náà ni kí wọ́n lè máa ní àṣepọ̀ láàrin ara wọn gbogbo ìgbádùn tí ọkùnrin máa ń ní sí obìnrin ìgbádùn tí obìnrin máa ń ní lára ọkùnrin so tí kíní yẹn ó fi di ẹ̀tọ́ kún di ẹ̀tọ́ sì dẹ̀tọ́ fún wọn so òun náà ni àfi kí wọ́n ṣe ìdàpọ̀ tí à ń pè ní act tí yẹn bá ti ṣe wọ́n ti ní ẹ̀tọ́ síra wọn níbí láti fi mọ̀ pé a tún gbọ́dọ̀ ti yọ jáde kí wọ́n ní abẹ́ ṣe act àmọ́ o abẹ́ fi wọ́n papọ̀ ọlọ́kọ àtìyàwó àmọ́ o wọn gbọ́dọ̀ ní ìgbádùn kankan láàrin ara wọn wọn gbọ́dọ̀ ṣúra wọn pa wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn gbọ́dọ̀ ríra wọn wọn gbọ́dọ̀ àà pẹ̀lú èèyàn kì í ṣe ìgbéyàwó kò kì í ṣe act láàrin ara wọn so eléyìí náà ní nǹkan tí à ń pè ní ọkọ níní àbí ìyàwó níní so tó bá wá ní kí ni ìdájọ́ ǹjẹ́ ẹni tí olúwo bá fọwọ́ sí ni ìyàwó fífẹ́ àbí ọkọ bẹ́ẹ̀ ni kódà ìdájọ́ rẹ̀ ni pé ọlẹ́tọ̀ọ́ tó wà aláwọ̀ tó wà pàmísìbù ni alìbáhà ni ọlẹ́tọ̀ọ́ ìdájọ́ rẹ̀ nu ipe n tó lẹ́tọ̀ọ́ tó mi ènìyàn lè ṣe náà ni tó yẹ kébù jẹ́ pọ́ mi ènìyàn ẹ̀tọ́ ni ká wọṣọ ẹ̀tọ́ ni ká jẹun bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ ni ká ní ìyàwó irú àwọn nǹkan tá a bá ń pè ní ẹ̀tọ́ báyẹn ó túmọ̀ sí pé kúrò ẹni tí ìṣe mùsùlùmí náà ń ṣe ẹni pé ẹni tí ìṣe mùsùlùmí ń wọṣọ ẹni tí ìṣe mùsùlùmí ń jẹun bẹ́ẹ̀ náà ẹni tí ìṣe mùsùlùmí ń fẹ́ ìyàwó tó a mọ́ àwa mùsùlùmí ní tiwa ní tí a bá fẹ́ ṣe tábàpọ̀ nǹkan ni pé kíní yẹn yóò ìyàwó fífẹ́ yóò wá di ẹ̀sìn pẹ̀lú àníyàn bákan náà níní yóò wá di ẹ̀sìn pẹ̀lú àníyàn nílà náà fi ni pé an-nikahu sunnati faman raghiba an sunnati falaysa minni ànábì ní kọ́ lọ́kọ kó ní ìyàwó ìlànà tí ní ànábì sallallahu alaihi wasallam gbé wá ni o ìlànà ìyẹn tí mo gbé wá ní nkálukú alọ́gbọ̀dọ̀ mọ́ in tí ó kọ́ntín gbogbo nǹkan tí ó kójọ sábẹ́ kó tó lè mọ́ ní ọkọ mi ni ìyàwó mi nílẹ̀ yìí ẹ jẹ́ kí n ra gbé kíní kan wọlé ń bì àwọn àṣà kan bẹ táwọn èèyàn máa ń dá kí ní ẹ̀kọ́ mọ́n táwọn èèyàn lá tó yẹn ti gbọ́dọ̀ wọn fi ṣeré anabi sallallahu alaihi wasallam anabi ní àwọn nǹkan mẹ́ta kan bẹ arba'un jidduhunna jiddun wa hazluhunna jiddun anabi ní yẹn máa fi àwọn nǹkan mẹ́rin kan ṣeré ó lè fi ṣeré rárá yẹn máa fi ń bùn ọ ní nǹkan ṣeré kí ń bùn ọ ìyẹn bí ṣeré kí mo fẹ́ ń bùn ọ ní nǹkan báyìí tó bá lọ́la wá gba one thousand ìyẹn bí ṣeré o kí wọ́n ní ah, bákan náà ń fẹ́ fẹ́ ọ àbí ọkọ rẹ ni ìyàwó rẹ ni iná ni gbogbo àwọn ọmọ kéèké asakasa ni kí wọn lọ bá àwọn kéèké ìyàwó rẹ ọkọ rẹ so kó wọn fi irú nǹkan báyẹn ṣàwàdà nínú Islam tó ara àwọn àwàdà tí ọ̀dà tó yẹ kó yẹ kálukú jìnà sínú ọmọ tó wà ní ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún mẹ́rin kọ́dọ̀ ọmọ ọdún ọmọ ọmọ ọdún kan ẹni ìyàwó kínní ní ìmọ̀ fi nǹkan yẹn ṣàwàdà kò dáa so anabi sallallahu alaihi wasallam òun ló wí bẹ́ẹ̀ so bákan náà òun ni pé kí n sì fẹ́ mú yín ṣàlàyé pípé ẹ̀sìn ọlọ́run ọba ni ẹ̀sìn ẹ̀sìn ni èyí fi ṣàwàdà èèyàn gbọ́dọ̀ máa fi ṣeré ó gbọ́dọ̀ yé èèyàn yékéyéké so láti bí ilé ó ti mọ̀ pé èmi ni mò ń ní boyfriend ẹjọ́ ẹjọ́ ń ṣe ń tọkọ ìyàwó máa ń ṣe àtìyàwó ẹ sì ní ẹ̀tọ́ àti ìfẹ́ra yín ẹ sì ṣe nítorí kó dẹ̀tọ́ láàrin ara yín aláàṣì abúrúlá ńlá ní ìbáyé jẹ nìyẹn bí láti di pé gbogbo ọmọ tó bá ní boyfriend gbogbo ọmọ ọkùnrin tó náà ní ọmọbìnrin tó náà ní girlfriend aburú ni wọ́n ń ṣe ọ̀ wàláyé zina tí n bá ń pẹ ẹ má wulẹ̀ já pé wọ́n yín àlè láàrin ara wọn ní àlè àlè ni wọ́n yín àlè kí ọmọ ní ọ̀rẹ́ mi lọ́kùnrin ta ló ń jọ̀rọ̀ rẹ lọ́kùnrin wo obìnrin ọ̀rẹ́ rẹ ti ń jọkùnrin ọ̀rẹ́ mi lóbìnrin ọ̀rẹ́ rẹ ti ń jóbìnrin lọ́rẹ́ rẹ tó pé ọ̀rẹ́ tó ti ń wí wọn mọ̀ tó mọ bẹ́ẹ̀ náà ni bàbá mi náà wá gọ̀ ó sàì nílà káyì dípò pé ó sì máa rí àwọn ọkùnrin wọ́n sì máa pe ọmọ rẹ̀ wọ́n ló ti máa ní òfin kíkọ́ ọmọ ọ̀rẹ́ your boyfriend ah subhanallah ṣé o ti o ti dọ́dọ̀ rẹ ni ṣé o ti máa ni ṣé o ti ah àbí ẹ̀kọ́ ìlú nìkan wọ́n tó wá wálé gan lọ́bìnrin ọkùnrin ọ̀wá ọmọ wálé ọmọ rẹ̀ obìnrin wọ ìyá náà sorry kò sí kí gbogbo ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé kó tó lè máa bá ọmọ rẹ̀ wá kó tó lè máa jáde kó lè máa ṣùgbọ́n eléyìí abúláńlá ni ọ abúláńlá ni ẹ wá rí i pé ìgbà àti ká ní àwa ọmọ èèyàn àti sọ di bí nǹkan tó jẹ́ pé nǹkan nọ́mà ni subhanallah kó dẹ́ra àwọn ọmọ secondary school àwọn ọmọ JSS ẹsẹ̀ máa rí wọn wọ́n mọ̀ ní lágbájá àti làkàṣègbè wọ́n ń fẹ́ra wọn wọ́n jọ ń ṣe boyfriend girlfriend wàláyé abúláńlá rẹ̀ àgbákò àdáwò láńlá ni fún wọn tí wọ́n lè mọ́mọ́ pátákì jùlọ àwọn ọmọbìnrin ọmọbìnrin ọmọbìnrin so ẹ̀kọ́ gbọ́dọ̀ wà fún ọmọbìnrin mùsùlùmí pé ọmọbìnrin kò kí ní kò kí ní ẹni kankan tí ó pè ní boyfriend rẹ̀ kó tó di pé yóò lọ lé ọkọ rẹ̀ tó bá ṣe tán láti lọ́kọ lọ́kọ rẹ̀ báyìí tó láti fẹ́yàwó fẹ́yàwó rẹ̀ àwọn pé mi ní boyfriend mi ní girlfriend mi ní tó máa padà débẹ̀ bí ìdè láwọn aburú tí máa ń tibẹ̀ wá bí kí n tẹ̀ rọra sọ́nìsì àìmọye ọmọ mi tó yẹ pé látara pé eh, eh, à ń ṣe boyfriend à ń ṣe girlfriend yìí wọ́n ti bá yí ara wọn jẹ́ tó ẹ wá wò tó bá yá àwọn náà mọ̀ pé àwọn ò lè fẹ́ra wọn tó ẹni tó padà wá fẹ́ ìwà wọn á di ṣòro nílé ẹni yẹn ìwà di wàhálà nílé ẹni kọ́ra ìmọ̀ iye ilé tó ti dàrú bẹ́ẹ̀ tó pé tó dàrú náà ni boyfriend tọmọ yẹn ti ní láti kékeré láti gbà tó wọ́n ti mọ̀ pé àwọn ò ní fẹ́ra wọn gbogbo ilé ẹ̀yin òbí ẹ má sọ̀rọ̀ èyí dọ́làjú o ọ̀la ìkò kì í ṣe ọ̀làjú ìbáyéjẹ́ ni ìfọ́jú burúkú ni ìfọ́jú burúkú so ọ̀bí mi táyé ọmọ mi wá burú dé ni kó lè ní òun ní ọmọkùnrin mẹ́rin <laughs> boyfriend mẹ́rin bẹ́ẹ̀ lọ́mọ mi ọmọbìnrin mi náà ọmọkùnrin mi náà lè náà ní girlfriend mẹ́rin àbí kó lóun ní méjì òun ní kíníkà <laughs> torí ọlọ́run àbí kó ní amúti fẹ́ rí mi ìfẹ́ mọ́ ṣùgbọ́n ìnáwó ní tẹ́ bá ti ẹ̀rí gbogbo ìtẹ́ rí ẹ̀rí kan tó wà viral lórí social media kí náà fi pínlẹ̀ rẹ̀ tó fi kọ́ padà pa ọmọbìnrin yẹn ní Abẹ́òkúta ṣe bí boyfriend girlfriend yìí náà ni tàbí tó ara burú yìí tó tó wá kiri tó nìyàn míì tó ń bẹ lórí rẹ̀ ṣíṣọ́ àbí kò bá ní boyfriend àbí kò ní girlfriend sẹ́mi rẹ̀ lọ pé kóun lọ lè wá ẹni tó wọ́n fi ṣògùn owó yóò mọ òpin bolo òun ti rí mo ti fẹ́ rẹ́ni tó obìnrin tó wọ́n gélé tó fi ṣògùn owó àgbà tó ti ní girlfriend kan ó ti ní ìdíyàn lálẹ́ ọmọ tí ọ so òun náà ni pé tí n bá ti ní kò dáa ní kò dáa kí wọ́n mọ̀ ni tí wọ́n léwu nù nesa aya twenty five bàtọ́lọ́run bá ń sọ̀rọ̀ bọ̀ wá wá ní fankihuhunna bi idni ahlihin so òun fẹ́ mú ẹ̀rí wá káfílẹ̀ mọ̀ pé ní kò bá a mú pẹ̀lú àwọn ará ìyọ̀ǹda àwọn aláàlé wọn wàtò hunna ujuruhunna kẹsàwó sadaki bil ma'ruf ní ìtọ́bàmù muhsanatin ghayru musafihatin wala muttakhidhati ahdanin bákan náà gbọ́dọ̀ múra yín ní boyfriend alẹ̀ kẹmọ́lẹ́yìn alẹ̀ ṣùgbọ́n lọ́n ṣe stíkẹ̀ tó clear nù tòun náà ni pé ẹ̀yin obìnrin lọ lè ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà láàyè ní pé ọ ni òwò ìwọ ọkùnrin náà tí wọ́n náà bá ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ owó tí ò ní pé ọ ní aburú bẹ́ńbẹ́ tó pọ̀ bá mú níbi ẹ̀ ń ṣe boyfriend ẹ̀ ń ṣe girlfriend olúwọba ọba tí ó gbé fífẹ́rẹ́ ẹyin ní kalẹ̀ pípẹ́ mọ́ fẹ́ra yín ó sì ní ọ̀nà tí ó gbà pé kalẹ̀ pé ọ̀nà tí ẹ̀ mọ́ gbà fẹ́ra yín lẹ́lẹ́yìí anabi sallallahu alaihi ó ti gáìdì wa bí bẹ́ẹ̀ ṣe yọ̀nà sẹ́ẹ̀sì rí ìyàwó fífẹ́ lẹ́lẹ́yìí torí pé kí ni ní àwùjọ àwùjọ ń da àwùjọ ń bàjẹ́ tó láti inú ìdílé kọ̀ọ̀kan náà ni kìnìyàn ti ń bẹ̀rẹ̀ o àwùjọ tí ó da yó bẹ̀rẹ̀ láti inú ìdílé kọ̀ọ̀kan àwùjọ tí ó bàjẹ́ ó bẹ̀rẹ̀ láti inú ìdílé kọ̀ọ̀kan ni tó bá jẹ́ pé ìpìnlẹ̀ ìdílé ó wá jẹ́ ìpìnlẹ̀ rédèrèdè ó jẹ́ ìpìnlẹ̀ rajẹ ìpìnlẹ̀ burúkú tó ó mi pé àwùjọ ti bàjẹ́ látara náà ìdílé yẹn tó bá pé ìdílé bá da tó fi pinlẹ̀ wọ́n fẹ́ra wọn lọ́nà tó dáa sọ̀rọ̀ ẹ̀dí pé a jẹ́ pé àwùjọ ti da wàláì wà mí tẹ́ bá jòkó tẹ́ bá wu ẹlòmíràn tó mọ̀ pé ah, àwọn eléyìí ìka ẹ̀ tìlú akúrú àwọn eléyìí náà bá kún sáyé yányán ayé yìí ò lè da tí ẹ bá sì wo mọ̀lẹ́bí mi tí ẹ bá rán pé ah, tìlú akúrú àwọn eléyìí náà bá kún sáyé ayé yìí ò da àbí tí àwọn náà bá pọ̀ tó dákun níbi tí ó wà á tún àwùjọ wa ṣe tí ó tún ẹ̀sìn wa ṣe náà ni ọ̀pọ̀lọpọ̀ wa lágbọ́dọ̀ rìn sí i láti bi ọ̀rọ̀ oníyàwó fífẹ́ hikmatu mashru'iyyati zawaj kí ni àwọn ìdí pàtàkì àwọn àǹfààní tí ń bẹ níbi pé ẹ fẹ́yàwó ni ẹ má ṣe zìnà ẹ má yánlẹ̀ ẹ má yan boyfriend girlfriend kí ni kí ni àwọn orin tí ń bẹ ń àwọn kọ́ ni pé alẹ́hìbùbù alanasbi albashari ọmọ ìyẹn kọ́ kọ́ńpù ẹ̀ ń sọ ọmọ tẹ́ bí ni. ẹ̀rí ìyàwó fífẹ́ ń jẹ́ pé èèyàn ń pláàni against the ọmọ tó yẹn ó bì ní ru ọmọ tó bì ẹni tó bá lọ fẹ́ àwọn bí yorùbá wọn ni wọ́n fẹ́ ní hmm. ẹni pé wọ́n fẹ́ lọ́nà so ẹnìyẹn ti pláàni ọjọ́ rere tó dáa fún àwọn ọmọ rẹ̀ kalẹ̀ ẹ̀rí kí mo sọ tó wá ti ń pláàni ọjọ́ tó dáa fún àwọn so pláàni káwùjọ dáa káwùjọ má bàjẹ́ ṣùgbọ́n kan náà káwọn ọmọ rí wọn máa wá sórílẹ̀ ayé látara ọmọ tó mọ lára anábì sọlọ sọlá anábì ní kódà òun bẹ́ẹ̀ ṣeré òun yìí òun wá kódà ní àsìkò tó fi ń ṣe jà ìléyà náà aláàpàrọ̀ yẹn ni pé ní àsìkò tí anábì tó dé ọ̀nà tí wọ́n ń gbà fẹ́yàwó àhàláàlì sì ń bẹ láàrin ara wọn anábì wa ni ọmọ àhàláàlì ni mí lẹ́bùn sífà mi ń ṣe ọmọ zina torí wọn lọ lè fẹ́ ìyàwó anabi èyí màmá anabi sallallahu alaihi wasallam bàbá rẹ̀ wọn lọ lè fẹ́ wọn lọ fẹ́ màmá rẹ̀ ní ọ̀nà halali ní ọ̀nà halali tí wọ́n ṣe oyègì tí wọ́n sún wọn papọ̀ ní ọ̀nà tó mọ́tà fi ń sọ̀nà àpapọ̀ torí àwọn ọ̀nà kọ́nà ń bẹ láwùjọ òun náà ní àwọn ìrìn tí ọ̀dà lásìkò yẹn táyà fi ń fẹ́yàwó anabi wa ni ah ibn nikah ni mí la so eléyìí túmọ̀ sí pé ara tí ó tún àwùjọ ṣe kí o fi ṣọ́ ọmọ tí ó máa wá nínú kí o máa jẹ tí ó ń ṣe zina tó bákan náà alàṣìfáàlù alànàf min al-inhirafat ṣe rí ẹni tí ó bá lọ lè ń fẹ́ yàwó ẹnìyẹn ti ń ṣọ́ ó ti protect kí o lọ lè fọ́ọ̀lù sínú àwọn ìwà ìwàkuwà ṣe ẹni tó bá ń rẹ́dì pé mo fẹ́ fẹ́ yàwó lọ́nà tó jọ́nà ẹ̀tọ́ ẹni bá rẹ̀ di pé mo fẹ́ fẹ́yàwó mo fẹ́ lọ́kọ lọ́nà ẹ̀tọ́ kẹwàá pé nìyẹn kẹ tó lè ah, kẹ tó lè rí i pé ó ní pílánì burúkú nílé ayé rẹ̀ yọ wọ́n nítorí pé kò ní sí o àmọ́ mọ́ wọn kẹrẹ́ nìkan tí ó ní ah, ọmọ mi mo fẹ́ fẹ́ yí o ah, mọ̀ nṣó ń lé yín ni èmi ò mi ní ṣe zìnà pẹ̀lú ẹnìkan kan kẹwàá jẹ́ kẹtọ́ wá lè bá ìwà burúkú mi lọ́wọ́ rẹ̀ ìmọ̀ wọn o mi sọ pé kò sí o ìmọ̀ wọn ni mo wí o mọ̀ wọn torí ara ìpìnlẹ̀ aburú nítorí sì máa ń fi aburú tó máa ń fi aburú ṣe wọn náà ní zina yìí tẹ́bárẹ́ tó ń ṣe yahoo káàkiri kò sí tó fẹ́ ṣe obìnrin náà lọ́fẹ́ fẹ́ ọ fẹ́ gbóbìnrin kìíní ẹni tó ń jalè kò sí tó fẹ́ náà sí ọ fẹ́ gbóbìnrin kìíní ọ fẹ́ ṣe zina náà ní obìnrin náà lọ́fẹ́ náà fún so lẹ́yìn pé ó pinnu pílánì rẹ̀ láyé ọ̀rọ̀ obìnrin wà ń bẹ̀ ìtútù máa ń jẹ́ àkọ́kọ́ ìtọ́ so kó tó di kó tó wà ní ìròyìn pé èmi náà kọ́lé èmi náà ra kíní kan náà kọ́ra wá ní ìràbẹ́ tó torí obìnrin yìí náà ní tó mọ̀ kóra wọn kì í náà ni so tó wọn rí dìnnà sí sórí eléyìí ẹnitẹ bá tó bá ní à mí ní ṣe zina ojú ọkùnrin tó ní mí ní ṣe zina ojú obìnrin tó ní mí ní ṣe zina mí ní boyfriend kankan when it's time I will marry so ní marriage tó jẹ́ marriage tó jẹ́ mímá irú ẹni yẹn á èèyàn lè kẹ́ tó lè rí ìwà burúkú mi lọ́wọ́ rẹ̀ yóò wọ̀n yóò wọ́n so bákan náà irú ẹni yẹn ó ti protect ẹni pé tó bá fẹ́ fẹ́ àwọn olódodo tó fẹ́ lọ́kọ lọ́nà àlàálẹ̀ ó ti ṣọ́ àwùjọ yìí láti bí ọmọkọmọ sórílẹ̀ ayé torí ẹni tí ò bá kùnlá láti bá obìnrin olóbìnrin ṣẹ̀ṣẹ̀ kúṣe bákan náà tí ó kùnlá láti bá ọkùnrin ọlọ́kùnrin ṣẹ̀ṣẹ̀ kúṣe kan ṣe zìnà láàrin ara wọn boyfriend girlfriend unwanted pregnancy lè wá wọ́n bímọ yóò ní ah ló lóyún ní mi ò nídìí ẹ̀ wọ́n try láti sẹ́wọ̀n ní oríṣẹ́ tí ó wà di pé wọn bí ọmọ ọmọ wa di dédèrèdè sírílẹ̀ ayé so torí ọmọ tí wọn ò ṣe tán ni ọmọ tí wọn ò nídìí ni wọn ò nílé tọ́ wọn ò nílé mójútó torí wọn ò nídìí lásìkò òun so ọ̀tọ̀ ni tí wọ́n láwọn ń ṣe ọ̀tọ̀ níbi tí ọlọ́lẹ̀ já máa fún wa tòun náà ni pé ẹni tó bá tún ara àwọn ọgbọ́n wisdom àwọn hikma ti ń bẹ fún kéèyàn lọ lè kéèyàn níyàwó òun náà ni shifdul ansabi minal ikhtilat ẹ̀rí ẹni tó bá ti fẹ́yàwó ó ti ṣọ́ra rẹ̀ níbi mixture kí ìran ìran mi kò mọ mix mọ́nà ìran mi ẹ̀rí ẹni tí ò lọ́kọ gbogbo èèyàn ló lè bá ṣe zìnà ẹni tí ò níyàwó èèyàn ló lè bá ṣe zìnà tó bá ní kó bá doyún fún tọ́yọ̀ wá ní ẹnìkan ló ní bóyá òun ló sí bóyá òun ló sì ní ẹ̀rí àwọn ọmọ tó mọ̀ rí tí tí wọ́n jẹ́ àwọn ọmọ elédèkedè ìran tí ń yàtọ̀ sí tiẹ̀ ìran tiẹ̀ náà yàtọ̀ sí tiẹ̀ so yóò sì gbé wá yóò lóun náà ló lágbájá ló ní tí ní mẹ́rin nínú wọn ẹ̀rí ìkan ọmọ elédè míì ọmọ elédè tí ó yẹ ìkan sì ń bẹ tó ń jẹ́ ọmọ Ìlọrin lápèjúwe ló wà ní ọmọ Ìlọrin lónìí nítorí ọmọ Ìlọrin lòun náà bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ kọ́ ọmọ ni bó ṣe di pé wọ́n bá máa rí ìwà àwọn ọmọ tọ̀hún lára rẹ̀ nù kí ah, àwọn ọmọ tó wá gbélé ìwà báyìí ah, àwọn ewúrú wà báyìí nù ẹbí wà á. Ah, wọ́n kọ́ ló lé ojú ọmọ wo ni a oyún zìnà náà ni ọmọ yẹn ṣùgbọ́n tó bá ti lọ́kọ tó ti ṣọ́ra rẹ̀ ó ti tilẹ̀kùn ìgbé ẹbí ẹlẹ́bí wọnú ẹbí tó dáa ìgbé ẹbí burúkú wọnú ẹbí tó dáa so ó ti tilẹ̀kùn yẹn fún ara rẹ̀ so bákan náà kí èèyàn lọ́kọ kí èèyàn náyàwó the criminal insan omi èèyàn ti fúnra rẹ̀ ní respect ó ti pọnra rẹ̀ lé ìyàwó níní ọkọ níní ìmọ̀ nǹkan yẹn lé ni yóò elevate yàn yìí tọrọfọ bíi hayat albahimiya yóò jẹ́ kí n kó ní ma ṣẹ̀mí ẹranko ní ma ṣẹ̀mí bí ẹranko bí dábàá tòtẹ́ bá ara àwọn èèyàn lónìí wallahi àwọn èèyàn ń ṣẹ̀mí bí ẹranko ṣẹ̀mí ẹranko tó pé la ilaha illallah kó wọ àwọn èèyàn oríṣiríṣi iná wọn bá láṣepọ̀ subhanallah ọba tí yìí ṣe ẹran àbí ẹnìkan náà tí lọ́wọ́ ìyá rẹ̀ kan tó lè máa bá aláṣepọ̀ ẹranko ni àbí njólẹ̀ gbọ́ rí tí ẹran òwú kọ́ wà bá àbí adìẹ kan wà bá àbá kò ṣeé ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n mi yẹn náà wá sọ̀rọ̀ àrẹ dà wọ́n mọ̀ gùn wọ́n lérí láì ṣe pé àwọn òbí rẹ̀ mọ̀ sí subhanallah láì ṣe pé wọ́n san owó owó àwọn obìnrin tẹ̀yẹ kó rí àwọn obìnrin ó pé púpọ̀ jù nínú tí ọkọ ṣọ́ra rẹ̀ jù láyé obìnrin ni ọlọ́wọ́n bá pọ́n obìnrin lé obìnrin sì ṣọ́ra ọlọ́run bá fún obìnrin ní yìí obìnrin ìṣúra rẹ̀ di èèyàn yẹpẹrẹ láwùjọ wọn wá pé ọ káàkiri ọmọ fọlọ́tọ̀ fọlọ́sì gbogbo àwọn aṣọ ọlọ́dẹ̀ràn dán tí wọ́n fi mọ fà á kí ní ọmọ wá káàkiri ó padà sun kọ́lọ̀ làbá ó sun ẹkún tó wẹ̀ ní tí ó bọ̀ sọ ẹ wẹ̀ ní tí ó nù ọ lójú ò ní rí sotori yìí lóró pé òun ṣe nìsín ìfẹ́ lóró pé wọ́n ní ti ọ nìsín ẹwà lóró pé òun ní òun ní nǹkan kan kàn ta ọ̀jẹ̀ ni tó àwọn tó fẹ́ ba ti ẹ jẹ́ ni ẹnìkan tó ní oore ṣe pẹ̀lú rẹ̀ tó sì lọ́kàn rẹ̀ fún ọ kò ní sọ pé boyfriend girlfriend lòun ó ṣe nígbà wọn mọ èèyàn láìlè ní. gbogbo àwọn kan yìí náà ni a mọ̀ nínú Islam Islam kan obìnrin lé ó ṣe lẹ́ni yìí ó ṣe lẹ́ni àpọ́nlé ẹ̀rí àwọn afá kan bẹ tó máa ń ròyìn obìnrin wọn ní obìnrin dà gẹ́gẹ́ bí yàní bí gold gold ẹni tó bá ti rí gold rí àbẹ̀ni tó bá ní gold ẹ̀ lérẹ́ nìkan tó ní gold láyé tí ó máa hàngẹ̀ síbi hàngà nínú ilé rẹ̀ láéláé láéláé ẹlẹ́rẹ́ tó ní góòdì tí wọ́n tó bá ní góòdì wọ́n máa ní kéèsì kékeré kan tí wọ́n máa pàìlẹ̀ sí wọ́n ra wọ́n máa kéèpù rẹ̀ síbẹ̀ nínú kéèsì yẹn tó wá ní ẹ̀tọ́ orí kọ́ tó ń wúlò níbẹ̀ mo rántí gbà táwọn ọmọ wa ní <laughs> àwọn òkè wo ni wọ́n ń gbé jáde nínú nínú kọ́ńbọ́ọ̀dù yìí sínú kọ́ńbọ́ọ̀dù wọ́n tún wá gbé sí ọ̀hánàlá ẹ̀wọ̀n bóbìnrin ṣe rí nìyẹn bóbìnrin ṣe gbọdọ̀ rí nìyẹn obìnrin lẹni tí yóò ti tẹ́mọ̀ sọ tẹ́mọ̀ sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ kíni kan bá yí ẹ̀jẹ̀ kíni kan bá kó bá sọmọ lónìí yìí hmm, hmm, obìnrin kan ti sọ̀rọ̀ ìlà kúdà obìnrin ti sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ní yẹ̀yẹ́ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ní yẹpẹrẹ tó náà ni pé Islam ọ̀nà tó là kalẹ̀ fún wa ni pé inú àwọn àǹfààní tí ń bẹ níbi ìyàwó fífẹ́ òun náà ni pé ọmọ ènìyàn yóò kó nípò ẹranko hmm, yóò kó nípò ẹran kò ní jẹ́ ẹranko mọ́ ṣùgbọ́n tí bá ń rìnrìn kúrin káàkiri ẹranko ni tó bákan náà ìyàwó fífẹ́ tó hákìkò rọ́ọ̀ṣẹ́tún nàṣì àmọ́ jẹ́ kọ́kàn yẹn balẹ̀ ni wọ́n sẹ́kẹ̀n ìfarabalẹ̀ ọwà fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọwà fún tó bá ti níyàwó so máa ń kó ìfọ̀kànbalẹ̀ sínú gbèsè ayé yẹn lánàbì fi ń sọ pé mọ̀nìsọ̀tọ̀ àmínkùmùl báà ànábì níyà máa ń ṣọ̀rọ̀ ṣàbáàbà nínú gbogbo ẹ̀yin youths ẹ̀yin ọ̀dọ́ ànábì kọjú sí wọn ànábì ní mọ̀nìsọ̀tọ̀ àmínkùmùl báà wọ́n tó bá mọ̀ pé ah, ó ti tó ọkọ fẹ́ ó ti tó yàwó ni falyatazawwaj ànábì ti lọ́lé sí yàwó tòbí nìlá bí hadith ni màá ti bẹ̀rẹ̀ ní ọjọ́ mẹ́jọ insha allah kọ́lọ́kọ́ tó wá ọjọ́ náà lọ so fún àwọn tí à ń pè ní ní ti gbé kọ́ lẹ́yìn sáré ṣe announcement yìí náà ní ọ̀la tó ń jẹ́ sátidé ní ọ̀la ní adábàtà masjid al-sunnah wal jama'a so lẹ́kí olóṣèlú tó máa ń ṣe níbẹ̀ sọ látún ni ọmọ àjẹlá gómìnà wà láàárọ̀ àwọn ustaz wa sheikh ismail ibn raji sọ àwọn ni wọ́n pè láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọ̀rọ̀ al-iman subhanallah ọ̀rọ̀ iman ọ̀rọ̀ ìgbàgbọ́ wa náà ni wọ́n fẹ́ bá wa sọ so kó wa ká gbìyànjú ká wá so nínú àdánwò tí àwọn ilé àwùjọ yìí náà ni pé iman kò sí àwọn kan ń jẹ́ mùsùlùmí báyìí orúkọ náà ni sàmọ́ pé pẹ̀lú pé tí ó mọ̀ ń jẹ́ kéèyàn jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ tí ń jẹ́ ìgbàgbọ́ ó sọnù lọ́rùn kálukú o tó kọ́lọ́kọ́ ṣàtànú wa o tó ní aago mẹ́wàá ní mọ́sílẹ̀ alùsùnà ní ọ̀jọ̀mọ́ ní adábàtà tó náà ni wọ́n ṣe lẹ́kṣọ̀ ní ọ̀la tó kọ́lọ́kọ́ yóò jẹ́ kó wúlò fún wa tó fún wa tí a ní. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته على أستاذ جزاكم الله خيرا wọ́n ti wọ́n ní zákùn lọ́kẹ́rẹ́. ẹgbẹ́rí àwùjọ wa yìí alọ́ba pàdé fún kí n yóò máa ṣòfin náà abẹ́bọ̀rẹ́ ó sì pàdé kí n jẹ́ bíbí àyọ̀bà àpárẹ̀ ẹnì kan ò nínú fi súnmọ́ ó máa takú gbogbo bẹ́ẹ̀ sọ yìí hmm. pàápàá jùlọ àwọn obìnrin hmm. wọ́n fi bíbí ẹranko láwùjọ yìí hmm. wọ́n ti dórí ilé àwọn tó ń tora wọn láfa gbogbo àwùjọ wọn ó ti bàjẹ́ inú wọn ṣe ń dòde rè àmọ́ tó bá rọmọ tó fẹẹ fẹẹ sì wọn wà ní ìgbọ̀n pàápàá ní ìlú àbòsí pọ̀ kọlá kò sànù wa. láàrin ìgbà kọlá kọlá kọlá kọlá kọlá ṣé ń gbà tí wọn náà bá aṣáyé lẹ́kọ̀ọ́ rẹ̀ tó ọdọdọ ní ẹni tí ó kọlù ni wọn sọ níṣòro náà nìyẹn o tó dákun kálukọ ẹjọ́ ká kíyèsí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ Sàwọn aríkùn. Màlìkùn Mùsùlùmí wa rahmatullahi. Ẹ pẹ́jù ọlọ́wọ̀n níjọ́ bàjẹ́. Àmì ìzákùnlọ́kọ̀ọ́rọ̀ ọ̀gá ńlá bá. Ọlọ́run nígbà mọ̀ náà mú lọ yín. ẹ̀rọ àbúrásákẹ́ lẹ́mọ̀ sọ mi. ẹ mo ti gbọ́rùn yín mo ti gbọ́rùn yín. ọ̀gá ńlá alágbàdo nígbà ó ti. náà ẹ káàbọ̀. mo fẹ́ béèrè béèrè lọ́wọ́ àbá àbúfàtà ìsàrúwé ni àna ọlọ́run ní pínlẹ̀ o. àmín àtẹ̀yìn náà. ìmọ̀ tí ọlọ́run fún yín ọlọ́run ní mo kó mbẹ yóò sàlẹ̀ kó gbígbàdúrà àti ọlọ́run Muhammad. ìbéèrè mi ni ṣé èyàn lè fẹ́yàwó sàrà pé wọ́n fi obìnrin fún yàn hmm. ṣé ó lẹ́tọ̀ọ́ ń tọ́ súnà kéèyàn fẹ́. màá dá iná òní ìsín àmọ́ bá ìsún débẹ̀ náà bèyí nìlá tòótọ́ àṣepé wọ́n bá gbé fún yàn ní ọ̀nà tó bá súnà mu ike ah, wọ ọmọ mi ń fẹ́ tí kò fẹ́ ọmọ ọ̀rẹ́ mi yìí wọ ọmọ mi ọkùnrin fẹ́ ọmọ ọ̀rẹ́ mi lóbìnrin yìí wo tó láìkẹ̀ rẹ̀ tó bá lóun láìkẹ̀ wọ́n bóbìnrin wọn náà wò tí wọ́n náà láìkẹ̀ bá lóun láìkẹ̀ kò sí tó burú mẹ́ tó yàwó tààrà táyà wà á máa ń lọ nù àmọ́ ibi tó yẹ kán kíyèsí ń ní táwọn èèyàn máa ń ṣe òun ni kí bàbá ìyàwó wá dúró pé èmi ní sọ sàdáàkì nítorí ọkọ ọmọ fún sàdáàkì àà ìlú yẹn kọ́ àfẹ́ àbí ìyàwó sádà kárí tí ò ní mọ ibi tó ń lọ tí a mọ̀ gbé káàkiri ńlọlé ake wúzọ́lá ńlọlé ó ní ìyàwó níka ah, àwọn àlejò fẹ́ nìkan à ah, irọ́ o ọba mu sòtú àpé báyẹn bá ní kọ̀dà bí nílẹ̀ máa padà débẹ̀ ní ẹ̀fọ́ sí wẹ́wẹ́ pẹ̀lú ògo Ọlọ́run náà mi. Salaamu alaikum. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀sìn ẹ̀kọ́tọ̀. Alhamdulilayi káwọ̀. Aláàjì Àtàdù sọ̀rọ̀ ẹ̀mẹ́ látàdáka. bèrè ní sókí ni pé ní àwọn ohun ọ̀kan tí àwa Ìlọrin tá a máa sábà sí o hmm. ẹ dákọ̀ igun òwú iná lọ́kọ sí ẹ̀sìn náà ní ká béèrè. léwo nìyẹn. àbí àwọn orò tá a máa. òkè òkè òkè mo ti ọ̀rà eh, sáǹdì mo ti ọ̀rà sáǹdì yín. so àwọn orò tí àwọn ń ṣe táwọn èèyàn máa ń ṣe bóyá ah, ti tàwọn fúlàní ni àbíkú wọn ní ìdí tó tó bá di ní ọjọ́ mẹ́jọ alájí ń dà fún àwọn tí a bá fẹ́ pè sí ẹ̀yìn ètò zero eight one zero three àṣàlùdó ń dágbére pé ṣùgbọ́n ẹnìkan lọ́wọ́ tẹ̀sán ti bìlẹ̀ wọ́n. salamu wa rahmatulahi